má pé tèmi o má pé tèmi o ìyá ọ̀yẹ́ mi mo bá o. wàá rí pé tó bá lajú dáadáa rẹ̀ pé bó ti tẹ̀ nọ́mbà rẹ̀ nọ́mbà yóò fẹ́ lọ ní ojú òsì èrè jẹ́ tún pe nà. kókóró. àyà ah, mi. ilé yéyì. òrè ọ̀gá. yéyì. ibo sọ̀yà. ó ga jù. àwọn ilé. ajẹ́dẹ́. mo máa fọ́ fún kókó ibi olóyún mú kú ni. ọkọ̀ ó méjìlá ẹ̀kọ́ náà. ó máa ṣá prapra. sáájú <laughs> wa. ọmọ yìí tún dé. bá a ń parí fifteen naira síbẹ̀ kí ṣúgà dùn. ọmọ yìí ó yẹ kí n máa fún ní nǹkan lọ́sọ̀ọ̀sù ní àwọ̀dù lẹ́yẹ kó máa gbà. àbí o. Ah, ah. kó o pé kó máa mú kókó ọjọ́ kan àfijọ́ tí ilé ò bá mọ́. kọ́sítọ́mà mi gidi ni o. níjọ́ kan ni mọ́mọ́ ẹ̀ tiẹ̀ wá sí Ìbàdàn á dúrọ́ọ̀pù kọ́ọ̀pù fún wa pé tẹ́ bá ti kọjá o pé kẹ́ bá ta kókó sílẹ̀. Ah, òótọ́ ló wí. ẹ ẹ wọ́n tó ṣẹlẹ̀ yóò ní kókó ike yìí ni kẹ́ bá fi tà ayé yín ò ní ìrún ike yẹn ni kẹ́ fi tà. ó ní thirty naira ní kẹ́ tà ní òkè coco ta kókó thirty naira mọ́ mo ti sọ fún yín fifty naira. ó yà aṣáájú ló níwàásù. tí o bá rówó fún yín á fi fóònù ẹ lẹ̀ ẹ má fi fóònù lẹ̀ mo rò pé òun ṣe é wàá bẹ̀ tó sọ ẹ sọ ẹ sọ owó àbí. ẹ gbọ́dọ̀ jẹ́ kí ṣúgà pọ̀ nbẹ́ o torí fòkè go. kí wọ́n lè ṣe lẹ́fù kó ó ti wá òkè báyìí ẹ ṣe gan ẹ ṣe gan ẹ mọ́ ti fi àkàrà ló wà ní àbí mẹ́mọ́. àmì ah, ò gbàkàrà lẹ́nu mọ́mọ́ yìí. àkì ah, ló tẹ́ gbàkàrà. ẹ gbàkàrà. wo àkàrà yẹn ni mo fọ́ fún gan. Ah, kánípẹ̀dẹ̀ wá gbàkàrà yẹn lẹ́ẹ̀ máa ta gidigidi o. lẹ́mi tó ti sọ pé ìyá mi tó kú pé kí n ṣe sàárà mo ti wo pé kí ẹ bá gbàkàrà wa. eléèlò eléèlò eléèlò. E-, èló máa kún báyìí. two hundred. two hundred. èló ni mo máa nílò. ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn ṣe o kí ló ṣe bọ̀ bọ́kọ́lá yẹn náà ah, ó yẹ kó ti bọ́ta náà ó kàn dúkò síbẹ̀ ni kò ṣẹ́ níte ṣé ó yìnbọn tó bọ̀ yẹn bá dé kó tó máa bọ́ta ni. kó lè ṣe nǹkan kan mẹ́rin. bí a kò bá sọ̀rọ̀. níṣòro bọ́. kọ́lá kọ́lá. ẹ ah. eh, kí ló ń ṣe kọ́lá yìí. ẹ ah, bọ̀ kọ́lá kọ́lá kí ni nǹkan tó ṣe ń ṣe nílé láti ẹ̀kọ́ ó yẹ kó ti bọ́ síta náà kọ́lá kí ló ń owó náà imagine ọmọ yẹn ló ti ń bọ̀ nsìn àdéjọ́ ah, nǹkan tó ń ṣẹlẹ̀ náà. Ah, bóyá kọ́ mi dé wà bẹ́ẹ̀ ṣé kọ́ mi wà bẹ́ẹ̀. Ah. káyé bí bá jẹ ṣé kí n bá ń ta sí. ẹ ẹ láti ọmọ amú ṣe ẹ ọmọ amú ṣe ẹ ọmọ amú lè ta ẹ pàtàkì kájí wa ẹ má pẹ wọn lè pè é wo ṣeun jẹ́ kí n sọ fún ẹ kí ni rọ́bìṣì tí ọ̀bọ̀ ẹ̀ ṣe náà ṣé ojoojúmọ́ ló máa gbé ọmọ wá sí ọ̀dọ̀ wọn bíbá yìí ni a máa gbọ́ ọmọ wá sí ìbàlẹ̀ ojoojúmọ́ ṣé kò nílé títí ẹ ni a tún wá gbọ́ ọmọ wá a tún wá ṣe a máa ṣe kíní kíní ẹ̀ fún bíbá kíní kíní sún orúkọ bẹ́ẹ̀ ọmọ olówó ni náà. Um, sorry bọ̀ jọ kí n bí nǹkan kan lọ́wọ́ ẹ̀ náà yọ ṣé ilé wa tó ń gbé wá yìí ló ń dùn ẹ̀ àbí kíní tó ń ṣe fún gbọ̀ngàn ló dùn wọn òun ló dùn ẹ̀ bẹ́ẹ̀. gbogbo ẹ̀ ló ń dùn mí gbogbo ẹ̀ ló ń dùn mí. Eh, gbogbo ẹ̀ ló ń dùn ẹ̀ kí la tún wá ṣe inú ilé báyìí. ṣé èlò wá ṣe tó wá tó lórí púpọ̀ dúró ṣé o fẹ́ kí gbogbo aládùúgbò máa gbọ́ nǹkan tá a sọ yìí ṣé mo rò pé àwọn ayọ́kí pẹ́ sọ̀rọ̀ yẹn rí kò tí ọba fi pamọ́ ló ní tó o gbọ́dọ̀ ṣe nǹkan tó ṣe torí pé mo pé kò máa ṣẹlẹ̀ láàrin wa. ọmọ mi ò fẹ́. fi. Hmm? mọ̀ pé ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ jábà níbi tí ẹ báyìí ó ní láti máa súnmọ́ ọkùnrin dáadáa torí tí ò bá súnmọ́ ọkùnrin ibẹ̀ yẹn lè ti padà ṣòro tá a bá ti wá fẹ́ ṣe ṣòro place tó go through rí báyẹn ó tún máa go through ẹ̀ so wá láti máa súnmọ́ ara wa time to time kó lè bá a free. mo máa ń dùn mí. báwo ni màá ṣe díẹ̀ díẹ̀. ìmọ̀ ìdáborí ṣe ṣó pé màá fẹ́ mi ṣá torí mo ti gbọ́ ọlọ́run mi dá májẹ̀mú pé ọkùnrin kọkùnrin tó bá tó bá kọ́kọ́ bá mi ní pọ̀ ni máa fẹ́ o. ojú mi kò sí nǹkan tí mò ń bá lára obìnrin tí ó sì lára ó fine ó ṣe é rí bọ́yọ̀ kò sí ọkùnrin tó bá rí ẹ báyìí tó bá lọ báyìí á tún padà tu ẹ wò ni ó tún wá níwà tuntun bí àdàbà kí wàá ní wọ́n wá lára obìnrin tí lè nira ẹ I love you baby. You sure? dájọ́ má sọ fún mi wípé látàárọ̀ tí mo ti jáde tí mo tún fi dé láti ọ́fíìsì ó tó jáde ń ṣojú mi ó ẹ̀ṣẹ̀ ń wọlé sí ni. bẹ́ẹ̀ sà. jọ níbo ló ti ń bọ̀. ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi mo lọ ibi tí mo ti máa ṣeré. ọmọ borí owó so ọ lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ látàárọ̀ tí mo fi lọ sọ́fíìsì tí mo fi dé dúró náà mi ò rò pé olórí tó rò ó mi ò ṣú ọ dúró credentials ẹ wà nínú ilé bíbẹ yẹn o kókó wáṣẹ́ lọ gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ tó kù tó àwọn graduate ẹgbẹ́ the next ni pé kó jí làárọ̀ kó gbọ́dọ̀ àwọn ọ̀rẹ́ lọ kò lè dùn mí fún ẹ ṣe bí irú ròǹbòrùn i mean irú àwọn ọ̀rẹ́ wo kí ni irú ọ̀rẹ́ wo gan mo expect pé ó yẹ kó ní àwọn oníranù bíi tiẹ̀ all this bunch of disappointment element ṣe education ta fún ẹ ṣe fún àǹfààní tiwa ni àbí fún ara ẹ kó o lè jẹ́ èèyàn lẹ́yìn ìwọ ọ̀la. all you need to do is kó o jẹ̀dẹ̀ jí láàárọ̀ kó o jáde kó o gbọdọ̀ àwọn ọ̀rẹ́ lọ. can you see yourself education ta fún ẹ tó yẹ kó o gbé wọlé kó o gbé credentials ẹ o gbé yẹn sínú ilé ò ń lọ sọ́dọ̀ rẹ kiri kì í ṣe pé ó yẹ kí kó wáṣẹ́ kiri báwọn ẹgbẹ́ ẹ ṣe ń wáṣẹ́ kiri ni lọ́wọ́ yìí ni. ẹ God. dalẹ̀ ó ti tó ètè sọ̀rọ̀ sí ti tó ó máa kúkú gbọ́ lágbára ọlọ́run ọba ẹ wò ṣé rí nǹkan tèmi àti yín tá máa ṣe gẹ́gẹ́ bí abiyamọ ni wípé orúnkún wa méjèèjì yìí a fi máa kúnlẹ̀ a máa bẹ ọlọ́run fún ni àdúrà wa dẹ̀ gbà lé lórí. sírè èmi ò ní àdúrà kan tí mo fẹ́ gbà lórí ilé mọ́ dúró ṣé ọmọ lélẹ́ ìṣá oní ká máa gbàdúrà ká máa gbàdúrà alọ́n la fẹ́ máa gbàdúrà lórí ìborí ṣé bíbí ìbàyí ló wà tí àbúrò ẹ fi má rì ìkejì náà tún máa tó sọ pé òun fẹ́ ṣèyàwó òkè borí òwà ṣẹ́ṣe èyí iṣẹ́ kò ṣe kó tún wá sọ pé mo rẹ́dí òun fẹ́ fẹ́ yàwó kó tún mọ ọmọ tó fẹ́ fẹ́ wálé kò rí yẹn ṣe ó ní ká máa gbàdúrà lórí ẹ̀ wo èmi ò ládùúrà kan tí mo fẹ́ gbà lé lórí eléyìí eléyìí ló dẹ̀ sọ pé kí wọ́n entrust business mi all my swear, lórí ẹ̀ kí n gbélé iṣẹ́ mi lé lọ́wọ́ àbí gbogbo ìyà tèmi àti ẹ ti jẹ títí títí tá a fi débi tá tí mi ò bá jìyà ṣòro pé mo máa lè build all this empire. èmi ò ṣetán láti gbàdúrà lórí ìborí I will rather keep my prayer for the other children ṣùgbọ́n. mi ò pè mi ò pè gbólóhùn látàrọ. mo lọ ṣeré ìlú bọ́ olúwa ṣe ló mọ dáadáa ìwọ ṣeré lọ láti àárọ̀ kùtùkùtù ò lè pe mi kó ní mọ́ bí o máa pẹ́ dé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni mo wà bá ti wá nǹkan ti bá sọ fún bàbá ẹ̀. but bó mi ṣe lóòótọ́ ni dájú mi lè ṣiṣẹ́ ní kọ́pìnì lánìí. wọ́n fi gbogbo yẹn sílẹ̀ o máa ṣiṣẹ́ wọ́n bínú lọ́wọ́ ni wọ́n bínú ni ta ló tún fẹ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá ṣe o. ìfẹ́ tí mo fi ṣúgẹ́ wà lé nípa mi o. ní pẹ́ ṣúgẹ́ wà lé o mú jáde lára ọmọ àti mo jáde o jẹun láti o jẹun láti àárọ̀ ọmọ yìí ò jẹun ò náwó lọ́wọ́ ni mo ti jẹun bọ̀ tẹ̀bí kò tó pa mí sí ẹ̀. wà ní kitchen. ok ma thank you ma ẹ ṣe ma. mo láìkí ẹ kò sọ̀rọ̀ nípa wíwọ kò sọ̀rọ̀ èèyàn. tí dùn ẹ ni. irú oorun wo ló ń sùn yìí. oorun wa ni. oorun wa. Hmm. ṣé nǹkan kan ò ṣẹ́ ṣé nǹkan kan máa dààmú ẹ̀ ṣé o ti ń ní boyfriend ni. Hmm. irọ́ hmm. ló máa jẹ. ìwọ ò ní boyfriend ta ló wá ń bá sọ̀rọ̀ lójú oorun. tó sọ pé òun lọ́ọ̀fù ẹ̀. bọ́dà kan báyìí. bọ́dà. bọ́dà kan báyìí. ó dá ẹ lójú pọ̀ pé o ti máa bá ẹ sùn. Ah, irú mo ṣèrànwọ́ ni. wo ó da kí àlá kó yá àgọ̀ gidi ni kó dẹ̀ máa ṣèrànwọ́ irú ìrànwọ́ yẹn ò dẹ̀ dáa tí wọ́n bá ń sùn lójú àlá tó bá ń lálàá pé òun rí ọkùnrin òun ń lọ́mọkùnrin àlá burúkú gbáà ni ó yá bíbélì rẹ̀ kó o dáadáa àmọ́ táìpò tí ló ń bọ́kùnrin sùn àánú ẹ̀ ṣe mí tèmi ṣọlọ́run gbà tètè máa gbàdúrà kí n máa gbọ́ báyìí ó yá máa gbàdúrà. jésù olúwa wa àmín àmín lórúkọ jésù. gbàdúrà. àmín jésù olúwa wa àmín jésù àmín lórúkọ jésù. notice ẹ̀ látàárọ̀ ọkàn wà múdì kí ló ń ṣẹlẹ̀. dáàdì borí kí ló ṣẹlẹ̀ ẹ jọ kí ni ìdùnnú ẹlẹ́wọ̀n mi tó ń wago sọ́wọ́ báwo lèmi ìyàwó yín ṣe máa gba nǹkan tì lọ́wọ́ yín lórí àwọn ọmọ tí mo bí fún yín pàápàá jùlọ àkọ́bí mi ẹ jọ ṣé gbọ́ nínú ìtàn ẹ̀kọ́ ọmọ àlè ni mo gbé wá fún yín àbí mo gbóyún olóyún wá fún yín tí mò ń bá yín sọ ọ̀rọ̀ borí tẹ gidi borí tẹ náà ní gbọ́ tẹ náà ní ṣe tèmi ẹ̀yin insist kí ọmọ tèmi kó máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri kó máa fẹsẹ̀ uproot ilẹ̀ kiri kó lọ máa wáṣẹ́ when his father has got a company tó lè ti ṣiṣẹ́ tó tún máa jọ̀gà ẹ̀dẹ̀ ń ṣorí fáwọn ọmọ ọlọ́mọ o ẹ̀ ń gba ọmọ ọlọ́mọ àwọn ẹni tí ẹ̀ mọ̀ ẹ̀ ń gbà wọ́n síṣẹ́ ẹ̀ ń sanwó gidi fún wọn ọmọ tèmi wá ṣe tán ní school èmi kó lọ máa wáṣẹ́ kó lọ máa gbọ́n pépà ẹ̀ káàkiri kó lọ máa ṣe ẹjọ́ ẹ gbà mí ẹjọ́ ẹ ràn mí kó máa ṣe bá ń bí alákiri àbí ẹ wá ní kínú mi máa dùn kí máa gbélù kí máa jó. Adufe, it seems you don't understand me. Lóòótọ́ kò sí òbí tó máa bímọ tó máa ní kọ́ ọmọ òun jìyà. mo fẹ́ kó mọ̀ pé èmi tí mo lè ráwọn ọmọ yìí níléèwé tí wọ́n lè ṣe tán tí n bá fẹ́ kán jìyà mi ò tiẹ̀ ní jẹ́ kán kàwé rárá ṣùgbọ́n lórí iṣu borí wọ́n lọ̀rọ̀ mi ò yes wọ́n lọ̀rọ̀ mi ò yé mi ò sọ pé borí ò ní ṣiṣẹ́ nílé iṣẹ́ mi ṣùgbọ́n mo ní kó jẹ́ ká jẹ́ kí borí ó kọ́kọ́ jáde síta kí borí náà mọ tí àwọn èèyàn ń faradà kó mọ ìyà tó ń jẹ àwọn èèyàn pé lẹ́yìn kákàwé we have trained Bori we make Bori what what what he is today but for Bori too to learn about life to know more about life a gbọ́dọ̀ jẹ́ kí Bori náà jáde síta àjẹkùpọ̀jọ́ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta kí Bori náà kó lọ acquire knowledge ṣùgbọ́n rí nọ́lẹ̀ tí borí bá àkọ́ ẹ̀ á wá ṣẹ̀ṣẹ̀ wá padà wá òun ló máa wá fi lò ó láfi lè lo bẹ̀pẹ́ láàrin èmi àti àdùfẹ́ ó mọye ọdún tèmi náà fi ṣiṣẹ́ ó mọye ọdún tí mo fi kọ́kọ́ fi wáṣẹ́ ó mọ bó ṣe jẹ́ pé lẹ́yìn ni mo ti ń jẹ tàárọ̀ tí mò ń jẹ tọ̀sán if we have not worked for it we won't be where we are today àdùfẹ́ mo kàn fẹ́ kí borí lọ kọ́gbọ́n ni torí pé tọmọ borí owó bá wá ṣe tán tó ti kọ́gbọ́n tó ti lóye nípa tó fẹ́ ṣe ibi tá a bá gbé sí kò ní jẹ́nira fún láti mọ bẹ́ẹ̀ lò then kò ní lè máa ti àwọn èèyàn gàràgàrà irú àwọn táwọn náà ń gbìyànjú àti ìbádébi tó ń bá dé. That is all I am saying and that is all I want from you kò sí jẹ́ ká fẹnu kan náà jẹ́ ká fi jọ fi bọ́mọ wí don't think I hate Bori how will I hate my son my first child I love Bori but that is all I want us to do jẹ́ ká pẹnu pọ̀ ká bá Bori wí kó lè wúlò fún wa lẹ́yìn wọ́la. ọmọ borí owó ọmọ borí ọlá kàkà kára ṣọlọ́jà ọmọ ní kára o borí owó ó borí ọlá kàkàkàrà aṣọ lọ́jà ọmọ ló yẹ kára yéé máa rí fún mi lọ́mọ fún mi lọ́mọ rere ọmọ alálùbáríkà o ọmọ borí owó. kí ló ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí oúnjẹ ò jẹun ó dẹ̀ ń bì kiri gbogbo lé hmm. ó dẹ̀ ń sọ fún mi pé ó ti mọkùnrin Hmm, tí mo kùn ibà ló ń ṣe mí. ibà ló ń ṣe wọ pẹ̀lú gbogbo àgbo tá a ti kìkìkìkì kò sí èyí tó bẹ́ẹ̀ lára mu látọjọ́ yìí. mo yẹ tí kì í tó dáa. mo ò tí kì í tó bẹ́ẹ̀ lára mu kò sí wàhálà ọlọ́run á mú ẹ lára dá ọlọ́run á mú lára dá ṣó ti gbọ́. hello ìyàwó mi ah ibo ni mo tún fẹ́ wà látìgbà tó ti pè mí ni mo ti wá dúró jẹ́ inú lílà o wà ń ta ah, má bọ́ inú lílà o. má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ ká ṣe bàbá tó ti ká. Kọ́bì. Ṣé kò ṣe é kò ní kọ́ta wá sí ni? kí la fẹ́ wá ṣe é. èmi wá ṣe nǹkan kan mo wá bá yín sọ̀rọ̀ ni o. kí ló fẹ́ sọ. ẹ wo mo ti lóyún o. o ti lóyún. Hmm? báwo ló ṣe wọ́n pọ̀ lóyún ta ló sọ fún ẹ. Eh, mi ò mi ò tí ì rí nǹkan oṣù mi láti oṣù méjì tí kọjá ń sìn orí tí wọ́n ń fún mi ìdọ̀tún sí ń bì wọ́n wá sọ pé tí èèyàn bá ti ń bi téèyàn bá dẹ̀ ti ń téèyàn bá ti ń bi téèyàn orí tún fọ́yàn pé èèyàn ti lóyún wọ́n á ní pé mo ti lóyún. kí la máa wá ṣe báyìí torí àǹtí mi ò gbọ́dọ̀ mọ. o àti ò lè mọ ká máa ṣe. ẹ kí mi wá lọ kú wọ́n sọ pé èèyàn tó bá ṣẹ́yún pọ́ máa ń kú ni èmi ò lè èmi ò fẹ́ kú o. sórí àwọn tí wọ́n sọ pé téèyàn bá ṣẹ́yún lè máa kú yẹn ibi tí wọ́n máa mú ọ lọ àwọn èèyàn kì í ṣe professional ni sórí ibi tẹ́mi máa mú ẹ lọ ibi tó ti máa kó gbogbo ẹ àtẹ̀jẹ ni o àtòmí ni o gbogbo ẹ máa wọ ọ̀ṣẹ́ lánàá ni o tiẹ̀ lè mọ̀ pé kọjá bọ́ lára ẹ mi ò fẹ́ ṣẹ́yún jọ ṣíbẹ̀ sọ pé máa fẹ́ mi lẹ́ṣà sọ fún mi mo ṣẹ́yàn. ṣé torí ẹ̀ ló ṣe wá jáwọ́ bí kò lára ẹ̀ bó ṣe máa fẹ́ ẹ bó ti ṣòro ló wà lọ ẹ̀ ó ti wà tó ẹ̀ lè jù sórí tí mi bá dé báyìí tìyẹn lè jẹ méjì kò dẹ̀ lè gbé sí nàìjíríà ó mọ mí nà. mo fẹ́ ṣẹ́yàn. fèyí ṣó máa ń wò mí náà kí mi náà lùzẹ̀ ẹ̀ bí ọkọ mi ni kò lè wọ́n kí n lùzẹ̀ náà ah, ìyá máa ìyá máa níbo. yẹ ká rárá. Ah, ah. ṣé tún fẹ́ sọ ọ́ dìbejì ni. ìbejì báwo sórí eléyìí tá fẹ́ ṣe tá a bá débi tá a ó máa wà easy ó kò máa jábọ́ lẹ́kọ̀ọ́ lọ ìwọ́n kò ní mọ̀. Hey. borí ọmọ ló yẹ kára o èyí èdùmàrè fún mi lámọ fún mi lámàrè kí ló ṣe kí ló mú yín. ẹ dẹ̀ ń ṣe ha ho látàtàárọ̀ láì fifty minutes màá mo ti ń gbọ́ yín kí ló ń bọ̀ dà yín ẹ ṣe pẹ̀lú mi náà. wo má wọlé tí a kò lè yí ẹ ah kò lè fọkọ pọlọmọ kan ni. ẹ ṣó lòun ò fẹ́ yín mọ́ ni. kò ń ṣe yẹn mm-hmm. ẹyà tètè àsọkọ tó ń ṣe yín abẹ ti fúnyàn lóyún kẹjẹ àmọ́ ń sìn ṣó wà ókè. bẹ́ẹ̀ kéré jù náà tó bá fúnyàn lóyún ẹ jẹ́ ká mọ̀ kẹ̀dẹ̀ mú wálé àbí. fúnyàn lóyún iṣẹ́ wo ló wà lọ́wọ́. ẹ ṣáà máa ronú mọ́ ẹ máa ronú. mi obìnrin ni mo lo half an hour àbí twenty minutes wá ti máa pariwo obìnrin wa lẹ́yìn tí kò di ẹtì lè pẹ́ ṣiṣẹ́ díẹ̀ ẹtì lè pẹ́ dé dìde ọ̀ọ́ ah, ah, kí ló dé torí kí ló torí èmi yìí náà. wo ayẹ gbogbo tí èèyàn bá ní náà èèyàn gbọ́dọ̀ máa jẹ́ kó máa dání lọ́rùn ni a gbọ́dọ̀ dé ìta kan wá sọ pé ah, ẹ wo ìyàwó ẹ ẹ̀rọ kan òun ṣe rí. after three. Eh, wo má sọ yẹn o. Shuri, it's not by the grey hair it's by kini o. it's by the face and then what is inside the cloth. wo ibi. díẹ̀ ó lọ́rọ̀ kan tí mo fẹ́ kájọ rò mo ti ń rò láti bí ijó mẹ́ta tí mo dẹ̀ fẹ́ fún ẹ gbọ́ kó wọ náà bá mi rò ó ọ̀rọ̀ ọmọbìnrin owó ni kí lọ́mọ mi tún ṣe. àdùfẹ́ ọmọbìnrin owó ṣe nǹkan kan ẹ mò ń wò pé kí n pe ọmọbìnrin owó kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní company ni and she come and hold a post torí gbogbo wàhálà ibi tó lóun ń wáṣẹ́ lọ tí wọ́n ń béèrè years of experience um, working experience here there mo wò pé kò ní ìdẹ́ and then mi ò blame àwọn tó ń béèrè bẹ́ẹ̀ even in our own company báwọn méètì ẹ̀ tó ń jẹ́ graduate bíi ti tiẹ̀ náà ṣe ń gbé credentials wọn wá nìyẹn tó tiẹ̀ tí result wọn náà tún dá bíi tiẹ̀ náà ìbéèrè táwa náà ń bi wọn ni wípé work experience. Hmm. Eh, dáàdì borí ó tèmi tí ń rò ní wípé èéfì e, e, e, epo bẹ́tà kó jìyà dáadáa kó kó gbogbo credentials ẹ̀ yẹn kó kó lọ síta kó job hunt kó lọ wáṣẹ́ kiri fúnra rẹ̀ ṣé mo kó kó lè mọ ìyà tẹ́ jẹ you know kó lè appreciate ẹ nígbà tí òun náà bá dá lára tiẹ̀ tó wá wá sí company yìí. àdùfẹ́ tèmi nìkan ṣoṣo. náà tó tọ́ ni tó tọ́ ni. but ṣé o mọ̀ pé tó bá act you be a good actor. <laughs> wo mm. ẹnu tí gbé mi fi bórí ṣá. Mm èmi náà mo wá padà dé nsìn tí mo ní mo fẹ́ fi gbolẹ̀ sí ẹ̀hún wáì tí mo ṣe ní kí borí owó kókó kọ́ jáde lọ kó lọ ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé àwọn àgbà ní ohun tí a ò bá jìyà fún wọn nìyẹn kì í tọ́jọ́ ohun tá a bá fara ṣiṣẹ́ fún ló máa ń pẹ́ lọ́wọ́ ẹ ni mo fẹ́ kó náà tiẹ̀ lọ mọ bó ṣe ń rí kó tó wá di pé ó máa padà wá ṣiṣẹ́ ní company mi a lè mọ value of what he has at hand so mi ò rò pé àti ọ̀rọ̀ tún gbọ́dọ̀ wà lẹ́yìn ọ̀rọ̀ wọn because this is my house and I think I have the authority over everybody. of course. ẹbí mo wá pàṣẹ ń sìn lẹ́yìn àṣẹdẹ̀rẹ́ kò sọ̀rọ̀ mọ́ kó máa bọ̀ then one more thing má ti sọ fún un eh. a máa fi ṣe surprise ni. Eh? That would be great. Take a look at that. Yay! Easy love. Dábì lóhùn dábì love, mo lọ ti lóyún. Ọmọ etí ìdú ẹni mo ní ta ló lóyún fún. Ṣé o rántí pé mò ń bí ẹ lọ́jọ́ yẹn? Ó sọ fún mi, oni. ní owó ò tí ì mọkùnrin. Pẹ́pẹ́ sí mo ní pé kí ló ṣe o ní ibà ló ń ṣe àbí nǹkan tó fi kọ́ nìyẹn. Ibà ló ń ṣe ó sọ fún mi ó ní àgbo tá à ń kí fún ẹ kò bá ẹ lára mu kò bá ẹ lára mu òun náà tọ́lú ẹ̀. ó dùn mí jò. ṣé ìwọ ta rò pé bóyá o máa tún ṣoríire nídìílé wa ta rò wípé o máa gbé ògùn ẹbí jáde ìwọ náà ló tún lóyún ẹ̀ sí yìí ìwọ ló tún lóyún ẹ̀ sí wọ́n mọ̀ mo ti tẹ́lẹ̀ lóyún. ó yá ẹ jẹ́ ìṣàlàyé fún un. ó yá ẹni sọ ẹ jẹ́ máa ṣàlàyé fún yín. ṣàlàyé. ń gbọ́ ẹni sọ ẹjẹ ìṣàlàyé fún mi ṣàlàyé fún yín wọn náà mo fẹ́ sọ ìgbà hmm. tí mo wá ń lọ wá ní bọ̀dá yẹn wá wá wá rí mi. mo ń lọ mo ń lọ ibi tí mo ti wá ń lọ mo wá. àmọ́ ṣé pè fún ẹni. irọ́ ibi tí mo ti lóye àti mi. èmi bí ọkàn mi lórí fóònù ẹ. hello. ibo ló wà náà ẹ a ti ń pẹ́ ẹ̀ ó yẹ kó ti dé ibà jẹ́ ká tètè lọ ṣe kiri ìlà ah, hmm. mi ò rò pé mo lè lọ mọ́ ọ kò wẹ́ kó lọ ooo oh, bébì bébì bébì bébì mo understand ẹ ẹ̀rù bá yà bì má bẹ̀rù bó ti sọ fún ẹ náà ṣé orí ta bá ti ṣe oyún eléyìí ibi tó bá ní báyìí ó máa bìlẹ̀ oh, in fact ó lè má bì sí nàìjíríà kò ní yẹ àwọn tó ní òní jèrè yẹ ayé ọmọ àpàdà bọ́ọ̀nù ni. Thank you àbúrò tó ń lọ fẹ́lẹ́ sẹ́yìn fún ayé ọmọ bọ́ọ̀nì ni ọmọ akúkú ẹ̀sìn ni ayé ọmọ bàjẹ́ ni ẹ lọ. àwọn kọ́ọ̀tù fóònù. ẹ aláwọ̀ tó ń padà fún un. ayé ọmọ mo ń bọ̀ mo ń bọ̀ tẹ́gbọ̀n yìí bá ti jẹ́ sọ pé mo wọlé mo dé tán ìwọ mọ̀ yìí. ọmọ borí ọlá kàkà kára ṣọlọ ọmọ ní kára o olówó very good ṣebí kọ́lá ra àwọn practitioner. yé bẹ́ẹ̀ ni. ṣé mo bẹ̀ dà mm. bẹ́ẹ̀ sọ̀rọ̀. ṣe ló máa Ah, ah. ó dẹ̀ kán dáadáa. a ṣe máa ń kọ́ ọ. ó ti fẹ́ tó ti ń kàn aṣẹ́wó olè. ẹ ká sọ. Ah, ẹ ká ẹ pẹ̀lẹ́ ẹ lẹ. báwo ni kí ló ṣẹlẹ̀. ẹ ra ẹ pẹ̀lẹ́ ẹ ra. ẹ jọ bọ́dà borí nǹkan. ó mà ti tó bí ọjọ́ mẹ́ta tàṣẹ ìwò ìgbẹ̀yìn àbí kí ló dé ẹ pera yín ni. ṣé ẹ rí wọn. mi ò rí wọn. ẹ ṣé kò ń ṣe pé ibi lẹni tá à ń sọ̀rọ̀ yìí ń gbé. a ó ti o ibi kọ́ ló ń gbé o kò sẹ́ni tó ń gbé bíi gbogbo akọ̀ máa ń hang out níbi ilẹ̀ kankan ni gbogbo máa ń ṣe orí mi bẹ́ẹ̀ ni. ibo wà ní ọ̀dọ̀ ẹni tá à ń sọ yẹn. ẹ ń gbé níbi ṣé mọ́lé wọn ni. <laughs> Ah, mi ò mọ́lé mi ò tiẹ̀ mọ ibi tó mi. <laughs> kó mọ̀ mi àti ó kàn sọ̀kàn kó mọ̀ mi kò sẹ́ tó mọ́lé wọn mi ì mọ́lé lé kò sẹ́ tó mọ́lé àbí mo mọ́lé yín. mo dé rẹ̀ mo gbàdúrà ẹ̀sẹ̀ sẹ́fù rẹ̀ máa ń kó la wà. Èkó láwà. Hmm. Ìwọ. Kirikiri wa bá yọjú ẹ̀. Ah, Ìwọ mi ìdẹ́ police station mi àbí mo débẹ̀. Ìwọ nílẹ̀. Ìwọ nílẹ̀. Ìwọ nílẹ̀. Ìwọ nílẹ̀. Ìwọ nílẹ̀. Mo bọ̀ bẹ̀. Ajọ mọ̀ bẹ̀ ni. Oya ya. Oya ya. Oya jẹ ká lọ jẹ ká lọ. Màá bá ẹ màá bá ẹ. Tí a máa kọ́ mi, màá máa orí ya, màá máa sọ. Oya ya. wàhálà wọn pọ̀ aláṣejù ni wọn. bọ́dà tó jí ẹjọ́ ẹ má bínú o èwo nu yín gan-an ló fún wa lóyún. èwo ni èwo ni yín tó fún wọn lóyún. ẹ jọ o ṣe mọ ilé ìyóhun kókó. no ìyó ní kókó kọ ìyó ní kaka ni. ẹ àti wàá sọ̀rọ̀ fíṣẹ ń ta sọ yan ọwọ. ìbá máa ń rí ọ tó máa ń wọlé tó máa ń jáde. ẹ ẹ sì lọ kirikiri ẹ máa dábẹ́ fọmọ aládùúgbò. ẹ pẹ̀lẹ́ wọn bí ọ̀bọ. Mm. gbà mí ah, ẹjọ́ ibo ni ọmọ mi ọmọ borí ọwọ́ ṣe fẹ́ ti pàdé ayé ah, mm, mm, oh god ìwọ lọ́run look let me tell you something To bá believe yìí pé o lè fara nu owó olówó o fẹ́ wọnú ilé ọ̀la you are fool. ọjọ́ kò yí jẹ ni ẹjọ́ ọjọ́ dọ́dọ́ ìjọjọ́ ẹyọ olówó gbọ́dọ̀ olówó gbọ́ wèrè wọlé lẹ́yìn kí ló kàn gbẹ́nu gbogbo gbogbo ilé ìkẹjẹ kí ló kàn gbẹ́nu ẹ̀ ẹjọ́ ṣẹ́yìn ilé ìjọ́rọ̀ bọ́ ni àbí ó lè tún fọmọjú kò máa tó fọmọ lóyún irú ọ̀rọ̀ kẹtì ẹ̀tọ́ ọ̀nà ìṣẹ̀lẹ̀ nìyẹn. ìwọ ṣé wọ ṣọ wípé orí ló fẹ́ ló ń ṣe. àtúrì no no no no no no no no inú kí ní jàtìjà tí yóò lè mẹ́tọ́ fún un lóyún nítorí pé mo ṣe ń wo irú wọn oríṣiríṣi ọkùnrin ló máa ń borí wọn kò mẹ́tọ́ fẹ́ fún lọ́wọ́ fẹ́ gbá olówó tó ní bó bá tẹ́ kí ṣe ọ̀rẹ́ òṣì ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ jàtìjàtì yìí bóyá tètè tọrọ owó lọ́wọ́ ọmọ mi tọ́mọ mi ò fún ẹni ló ṣe mú wọn wá ọ̀rá dáadáa wá sílé mi tó bá ti nǹkan tí ò ṣe tèmi sí mi. ẹ̀rín ọ̀rọ̀ òbí rẹ̀ ojú táwọn ẹ̀rọ mi náà tí ẹ̀rọ ẹ̀rọ bàbá mọ̀ mọ̀ mọ̀ mọ̀ wípé gbẹ̀wù dání ni wọ́n ti gba tẹ́tí dé lọ́wọ́ ti gbé sẹ́ńtẹ̀ lẹ́yìn lọ́wọ́ gbẹ̀wù dání gidi ni ẹ̀ wọ́n dé mi náà. ẹ fẹ́ ọmọ yìí síta ọmọ ló fọ́ ọmọ mi lóyún kí ni mo gbé lè tẹ̀sọ̀ ẹ̀hẹ́ oúnjẹ dábẹ́. ẹ̀hẹ́ kí ni wọ́n wá bí tá ló pè sọ̀rọ̀ tó wà lẹ́yìn no tá ló pè gẹ́tìn. ẹ̀hẹ́ ó dáa ó dáa ẹ̀ gbà. ó dáa ní sọ lẹ́nu ọmọ ẹ ọ madam ibi tẹ́yìn bọ́rọ̀ dé lẹ́ẹ̀kan mo mèsì fún ṣùgbọ́n mi o tí ì ní fún yín lésì ni. oníkálukú lágbèkalẹ̀ ọ̀rẹ́ ṣé ń gbọ́ òkú ọ̀rọ̀ dẹ̀ máa ń tẹnu àlàyé jáde gbà ní. bọ̀ nǹkan tí màá fẹ́ kẹ́ ẹ ṣe ni pé àálé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó fi àbọ̀ wá bẹ́ẹ̀dì yẹ ẹ máa lọ ní. ẹ lọ́bọ̀ O ò lọ sí ibùkún lọ níbọ̀. ẹ bá jẹ́ kí n délẹ̀ ilé tí mo fẹ́ kẹ́ ẹ ni pé àwa máa tú èrò ara wa pa àárò sọ́tún àárò sósì tó bá ṣe wá jẹ́ màá wá ní kán bá mi pè yín padà mm. gbogbo tá a máa ṣe lórí ọ̀rọ̀ oyún tá a máa ṣe lórí ọmọ tó lóyún dẹ̀mà dẹ̀mà jẹ́ kẹ́gbọ́n gbàgbà. ẹ ó dáa kẹfà àbọ̀sádìyẹ ó dáa kẹfù àbọ̀sádìyẹ o nítorí pé olówó nìyí olówó làbùkù máa ń wá lọ ẹ wò ẹ wò tí ẹ bá ṣàtúnṣe àbùkù yà kọ́ débi pé ara yà kọ́. ó ṣe ti máa yanjú ẹ ẹ máa lọ ẹ lọ. ẹ jọ lọ jọ ìwé ìwé. sori ara ti máa bá wọlé àkúṣe sori ìwọ. káyọ̀ kẹ́rẹ́ kẹ́rẹ́ olóyè fẹ́ bá kò ní ká ọmọkùnrin fún kí ni gbogbo jáde jáde tó ń sọ lẹ́yìn. but mọ́mí girlfriend. shut shut shut shut your mouth shut kí ni mo sọ shut your mouth that girlfriend kí kí ni jáde jáde onídọ̀tí yẹn ni girlfriend let me tell you something tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ èmi ni ìyá ẹ̀ èmi ni mo bí ẹ sínú báyìí tí mo ṣù ẹ jáde ò ní disgrace mi o ṣùgbọ́n ò ṣe kí ni ò ní ṣe kí mi o gbọ́dọ̀ disgrace mi àti bàbá láyé ah, ah, àwọn ọmọ játijàti àwọn ọmọ rédèrèdè àwọn ọmọ onídọ̀tí you tell me ibo ni pàdé wèrè wèrè àtẹ̀yàn gidi ibo ló ti pàdé láti játijàti dáradára dẹ̀yàn ìwọ ọmọ yìí ó ṣàfihàn embarrass mi ó fẹ́ dojú tì mí ah, ṣé òun pa àwọn ọmọ rájátijàti àwọn ọmọ onídọ̀tí yẹn kì í ṣe òun nìkan ni mo máa bá alájọṣepọ̀ ó máa ní yín lóríṣiríṣi ó ṣàfẹ́ lù ẹ́ ó ti rọ́bọ lówó ó bìlí pé ti rí ibi tó máa sọ ẹrù òun kalẹ̀ sí àbí ìwọ náà wá fẹ́ gọ olúwa máa jẹ ògbọ́n ọmọ borí owó ní ìmọ̀ ní jìyà yín lórí ẹ̀ lásán olúwa máa jẹ́ kí n jọrọ̀ ẹ̀ ẹnikẹ́ni tó bá dé wà nínú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀ tó ní mi ní ìjọrọ̀ ẹ̀ ó máa kú dànù ni. Hey, eh? now let me tell you, láì tiẹ̀ ọmọ borí owó máa dáhùn bí mo ṣe ń pè ẹ́ o ọmọ borí owó. yes mami. ọmọ borí owó. yes mami. ọmọ borí owó. mo bí àwọn etí o. èmi ló mọ̀ pé ẹ́. ẹ bẹ ta. ìwọ kọ́ ló lé oyún inú ẹ̀. ìwọ mú pé ó ṣàfẹ́ fọwọ́ ara ẹ̀ báyìí ó fi tún ara ẹ̀ ṣe láì sọ̀dàkejì ẹ̀ sí ẹ̀ ní ìwọ ọjọ́ monday àṣírí ni mo gbé fún ẹ yìí o bàbá yìí sọ pé ọjọ́ monday ó máa lọ resume iṣẹ́ lọ́fíìsì owó máa take over company tó dé mú ríyàn ti bàbá ẹ jẹ́ lórí owó ló tó lówó bá ń ṣọ̀rẹ́ olówó òtòṣì á máa ṣọ̀rẹ́ òtòṣì lọ́wọ́ bí o fáwọn olùsílẹ̀ ọjọ́ máa ń pa lọ ṣùgbọ́n mi ń sìn. bàbá ẹ̀ mọ̀ bàbá ẹ̀ lè pè é gẹ́gẹ́ bí ọkùnrin sọ́kùnrin kó máa twist yẹ ní brain kó máa fọ̀rọ̀ kó máa fi wá ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ tí bàbá ẹ bá pè ẹ́ tó bá ní ṣọmọ yẹn rí kí ló máa sọ. ẹbí fún àwọn yìí. ṣọmọ ọmọbìnrin yẹn rí. mi ò rí rí ara sa. ṣọmọ orúkọ ẹ. mi ò mi ò rí rí mà. ọmọ ọlá kàkà kára aṣọ lọ́jà ọmọ ló yẹ kára o èyí Èdùmàrè fún mi lọ́mọ fún mi lọ́mọ rere ọmọ alálùbáríkà o ọmọ bòrò. àǹtí mi rèé hello àǹtí mi ẹ mọ̀ ọ́nlẹ́ ẹ <laughs> ó ti lóyún ó dá báwọn kó máa relé ọkọ rẹ ẹni kó máa relé ọkọ rẹ àti mi torí pé àwẹ̀ ń dání mo ṣòro wa o kó máa relé ọkọ rẹ ní o. wọn ò gbóyún lọ́wọ́ ẹ̀ irọ́ ni àwẹ̀ ń dání mo ṣòro wa ẹ fi wọn lẹ̀ ẹyẹlé ló bá wọn tán tẹ́lẹ̀ adìẹ gan lọ́wọ́ yìí ló máa bá wọn dá sí i màá dọ́dọ̀ yín lọ́la ẹ máa retí mi lọ́la màá dọ́dọ̀ yín lọ́la àǹtí mi ẹ ṣáà fi gbogbo ẹ mọ̀ pé mi ò fìgbà kan gbádùn tèmi tẹ́lẹ̀ ẹ màá kọ́ yín lọ́la lọ́la ẹ wọlé ṣe ti gbọ́ ẹ má wọlé màá dọ́dọ̀ yín lọ́la. bọ́tà bọ́tà sí àyè bọ́tà sí àyè ọyọ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ wá gbẹ̀rù rẹ wá gbẹ̀rù rẹ wá pọ̀ ilé ọkọ ẹ ló gbà lọ torí o lè máa gbé ìbàdí pẹ̀lú ọmọ mẹ́rin pẹ̀lú ọmọ mẹ́rin pẹ̀lú àti ìníyà yìí. tí ẹ dúró náà tí ẹ dúró náà ah. jọ jọ kí ló ń bẹ̀ wá fún ọ. ọmọ mẹ́rin ah. àtẹ̀mí àti wọ́n ajẹ́ ah, mẹ́fà wà á tí bí kókó sínú lẹ́mi nínú yàrá kan wọ́n ajẹ́ méje orí mi ò jẹ́ orí mi kọ àyà mi kọ ṣé òun náà túmọ̀ wípé tí ọba ti wà nínú oyún báyìí àgbàná gidi ni o ò lè kiri fún mi o ò lè kiri àkàrà wá kiri tí wọ́n máa tútọ́ kiri gbogbo àdúgbò àbí tí wọ́n máa sùn kiri. olè ni ẹ. ṣé bó ń wọ́ lọ́wọ́ ni òrógùn ológun dẹ̀bi ti àyà tí ó lè dáhùn. Mata, mata. Tí bá jẹ́ ìgbájú rẹ̀, bẹ́ẹ̀ ló lẹ̀. Tó bá ti bú ọjà ìjọ tún bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí. Ọya, ọya. Olè. Ó dàbò, dàbò dà. Bàtà dà. Bẹ́ẹ̀ wọ́n bọ̀ kó bàtà rẹ̀ ó yá gbà gbà gbà. níbo bàbá dalẹ. talanti talanti wẹrẹ ó yá ìjà. ọjọ́ mẹ́ta mo ti wáyà yìí o ọjọ́ mẹ́ta mo ti kó mi. ó yá máa lọ́wọ́ ti yà wò. ó dàbọ̀. ó yá ọmọ náà. tí o ti dúró ni. má pẹ́ tẹ̀mí níyàwó. Taka níbi wọ́n gbé yan pin lárú o ire ni mo yàn o Èdùmàrè má pè tèmi níyà o. ẹ. lé mi kúrò lè wá bíbá àwọn èèyàn kan lọ sọ abẹ́ bíríjì àwọn èèyàn kan sunu mọ́tò so ibi tó bá wọ kó gbà lọ kò síbi tí mo fẹ́ lọ tó bá ti ẹ̀rọ tèmi ò dẹ̀rọ tóyún inú mi mo fọ ọlọ́run ọba bẹ́ẹ̀ jọ. kèmí fún ẹ lóyún jó lọ ṣe orí ibi ríṣà. gbogbo ẹ rí. Ah, ó dà pọ̀ serious orí ẹ ti dàrú orí ẹ ti yí tó bá yẹ wá wọ ibi tó ti gbóyún wèrè ẹ wàá wà bí gbégbà. kí bá ṣe bẹ́ẹ̀ get out jọ. wọ́n bí báyìí. jọ jọ mo borí owó ọmọbìnrin wo. ṣé kò tí mo ṣe yìí tọ́nà ṣá. ọmọ tó jẹ́ pé èmi mo ti fẹ́ jinlẹ̀ fúnra mi tí mo lè claim pé mo nífẹ̀ẹ́ wọ́n fẹ́ fi ọwọ́ ara mi ti dànù. but ṣé ìwà rẹ̀ bọ́ọ̀lù sáwọn bèbí lẹ́nu. ká má pàrọ̀ gẹ́ ẹ̀rọ wọ́ọ̀tì mi ah what? wọ́ọ̀tì mi oyè ní. wo kó máa lọ. ọmọ ní kára o. kàkàkàrà sọ lọ́jà ọmọ ló yẹ kára o. kí ló ti wọ́n ń ṣe báyìí kí ló tó ń ṣe báyìí náà wọlé wọlé wọlé gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ wọlé.

Um, my dad is late, but mommy she wà America. Ben, Oh, sorry for that. Ẹ ìgbà tí mo ti gbọ́ pé wọ́n ló ń bọ̀, lèmi decide pé jẹ́ kí n dúró sílé. Ká expect angel wa. eh? bọ̀ mo rí wípé lóòótọ́ lóòótọ́ arẹwà ni ẹ́. Ṣé bó ṣe wá rẹwà ṣé ìwà ẹ̀ náà máa rẹwà bẹ́ẹ̀ ṣá? Dadi, ẹ wo ọmọ Bọ́láńlé, ó níwà tútù bí àdàbà, bí òkú gbọ́dọ̀ máa yẹ ṣojú ẹ̀ ni. Dadi, ó níwà wà ní yàtọ̀ sí pọ́mọ yìí rẹwà ah! ìwà ẹ̀ ọmọ tútù bẹ yà dàbà ní ọmọ eh. dáadáa eh, that's my younger sister. Oh. you're welcome ma. hello. uh, <laughs> okay nígbà tó dẹ̀ ti wá rí bẹ́yẹn mi ò rò pa ní láti waste time mọ́ ká wá bá a ṣe máa ṣe mọ̀ mí mọ̀ ká lọ mọ àwọn ẹbí ẹ̀ then kíyàwó dẹ̀ tẹ̀lé àbí bẹ́ẹ̀ kọ́ ni. ẹ bẹ́ẹ̀ ni òun náà mọ̀ àbí. <laughs> <laughs> wo feel free o gbogbo tó bá ti fẹ́ ni sórí pé ilé àwádùn ọkọ ló ń pọn ni wo ìyá ọkọ ẹ pàpà mo máa ń bá fọṣọ. <laughs> hello Sandra oh you don right okay okay okay o mọ̀ kan sórí restaurant àti máa pàdé yẹn ìbẹ̀rù kan ni kò máa lọ́sẹ̀ máa dé bẹ̀rẹ̀ ń sìn sport tó máa jókòó sí gangan gangan ni kò jókòó sí o so that i lè waste time. kí lè fẹ́ waste time lórí gbólódà ó ṣàrí pé oṣù báyọ̀ sọ̀rọ̀ tán sí ni. irọ́ etí ń dùn mí rìn bóyá kó wá bá mi fi ọmọ orí odórin yẹn tí mi kí lè gbọ́ nǹkan tó ń sọ dáadáa. ok i'm going for business. bí what. Ah, o gbọ́ mi dáadáa. mo gbọ́ ẹ náà mi torí mo gbọ́ pé o bá Sandra kan sọ̀rọ̀. Ah. bọ̀bọ̀ kò sáàyè lé nìyẹn. ṣó wa ok as in are you serious. wa ṣòro pé mo bẹ ṣeré ni. bọ̀bọ̀ wá jókòó jọ ṣòro pé mo bẹ ṣeré ni kò síbi tó lọ o ò lọ kankan. dúró ṣó o wa ok. wa ṣòro pé mo bẹ ṣeré ni. ah o lójú tì ìwọ ta ọkọ ẹ láyà ọkọ ta ọkọ ẹ láyà. ṣé ìwọ lọkọ mo rọjú fẹ́ nítorí mọ́mí ẹ̀ ni torí mọ́mí àti mọ́mí ni mo rà lamẹ́ríkà ni ìwọ ìwọ wọ nǹkan tí bá bẹ̀ balẹ̀ ni ó lọ lábì kan. ó dà ó dà kó sick. ìwọ mo crazy. ó wà ókè. o mad in fact o mad him tí láyé ẹ̀kọ́ bá lọ́kùn wọ ẹ. o mọ nǹkan shameless idiot ni ẹ. wá wá ṣé ibi shameless idiot ẹni ẹni shameless idiot wá nǹkan tó wà lẹ́kọ̀ọ́ lọ́dún náà. ọmọ borí owó mu gbó yes tí kò bá máa mú gbòòwò bó ṣe na ọmọ lọ́mọ no dámilò ṣé mo fi ọwọ́ mi kàn rí mo pariwo ní ẹ lórí rí then níbo ló ń ti rí tiẹ̀ ṣọ́ máa lè ló fẹ́ yà ni no no no no no ọmọ àlè ni tí kì í bá ṣe máa lè ń bọ́ ló ti rí yẹn ó wà na ọmọ lọ́mọ báyìí ọjọ́ kìíní àná ó ní wà tútù bí àdàbà ìgbani àwo ni so ohun tó fẹ́ fi compensate wà tútù yẹn nìyẹn rubbish mi ò lè rí èyí ò lè nínú wà báyìí ọgbọ́n àlè lọ́mọ yẹn máa jẹ́ ọmọ àlè ni. èṣù ni o èṣù ni èṣù ni ọmọ dáadáa èṣù ni èṣù ni èṣù pẹ̀lẹ́. àmọ́ mi kí tèmi rí bó ṣe fọ etí mi létí mi lè jẹ́ tí mo fẹ́ yí jẹ́ kiri. ṣùgbọ́n ó tún náà ó ti òun níṣẹ́ ṣó fẹ́ ó fẹ́ kó spinal cord ẹ̀ ni òwò awakọ̀ ní spinal cord wọn wá pè mí pé kí n wá jẹ́jọ́ that is criminal offence. èṣù lélẹ́yìí o. èṣù ni èṣù ni that means ọmọ àlè náà ló rìn bèbè èṣù. kò fẹ́ jà kò fẹ́ jà kò kò kò kò wá Joshua kó wá mi tí Joshua ti ń train kó lọ bá Joshua kó lọ gbá Joshua létí kó ti Joshua kó ti gbòṣìrí tí o bá ní fi gba belt nonsense. ọmọ borí owó ọmọ borí ọ̀gá ọ̀gá ṣé kò sí sọ̀rọ̀ o kò sí kankan kí ló fẹ́. fún ọ̀tẹ́ ní kí n pípẹ́ ní sà mo ti ṣe tó sàtọ̀. ok ṣé o ti ṣe àwọn necessary to do ẹ kò ṣe ṣá. bẹ́ẹ̀ ni sà kẹ́kọ̀ọ́ ló kù sà. all right. bọ ọ̀gá ṣì kò sí sà. Ah, kí ni mo sọ fẹ́ kó ṣe bí. lójú mi ó dàbí bẹ́ẹ̀ ronú jù ó dàbí bẹ́ẹ̀ ronú sà. Ah, so mo rò lóòótọ́ àbí. bẹ́ẹ̀ ni sà téèyàn bá ṣẹ̀ṣẹ̀ máa rẹ̀ sà èèyàn máa ń put on ní ìbọn lójú mi ẹ̀rù ni sà láti jẹ́ pé ìyàwó yẹn burú gan ni sá o ah wọ́n burú sá. kò ní ra dá fún ẹ kọ́ mi dá fún ẹ dá fún ẹ. owó gbọ́láńlé kí ni mílì gbogbo lè tó ṣe. kí ni mílì sìgá àtẹ̀tì ṣé o rí nǹkan tó wà nílẹ̀ àbí question mi nìbí. ó fa sìgá ó tún mu ọtí by this time of the night nínú ilé mi. ṣé ó ní time tó máa fa sìgá àti tó máa mu tí is there a time to it. sórí gbogbo rubbish tó ti sọ yẹn ah mi kò ní take shit. ta ló ń ṣe shit ṣé wàá òkè kí ló ṣẹlẹ̀ bọ̀bọ̀ fún mi sìgá mi kó bá mi gbọ́ tìjọ. wo eléyìí first and the last tó bá ṣe rubbish báyìí ló lé mi. rubbish is this guy okay? ọmọ ó ṣe kò sí kan tí máa fà sí o wọn á gbé wọn gbé sìgá mi lọ. ọmọ tí ṣe é borí tàwọn yìí nǹkan tó ń fojú mi rí òun ló ń lọ lọ́hùn yẹn obìnrin mẹ́wàá ò tó borí lọ́jọ́ kan mọ́ mi bẹ́ẹ̀ ni mà. and he like them big big big àdúgbò ibi iṣẹ́ yìí tó dùn mí jù ní gbogbo ẹ̀mú mi mo wọ ọ́fíìsì ọkọ mi hmm. tẹ bá rí position tí mo bá òun àti secretary ẹ̀ mo tún wá ń sọ fọ́kọ mi pé ah, irú kí lélẹ̀ tó bá rí ṣe jagun mọ́ mi what do you want here hmm. ṣé ibi báyìí jẹ́ ilé ni ṣé ilé jẹ́ ọ́fíìsì ni ṣé ilé ló ti ní responsibility ṣó tó ní responsibilities ní ọ́fíìsì ni what are you doing here why tó ṣe pé mi kó tó wá ọ́fíìsì máa pariwo mọ́ mi he walked me out of his office mọ́ mi. ọmọ bọlá jẹ borí tó bá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ tọ́wọ́ mi bá fi yẹ wo olú àwọn táyà máa dàrú láìpẹ́ pé mi burúkú ẹ̀ sàn mo ń gbọ́ ti ìyàwó mi jàre ọmọ dáadáa. kò sígbà tọkọ mi lóyà tí mo dáhùn àmọ́ borí tí bá sóúnjẹ fọkọ mi báyìí kò ní jẹ́ àwa máa pè iṣẹ́ fọ́rírìn àti kí ẹ̀mí gbìyànjú ti rẹ́dì ah. ni mo fẹ́ mi fẹ́ pàǹdó yà mú. ọ̀la yìí. ṣé wọ́n yà kọ́ láyà jẹ ni ó lè rí eléyìí kó láyà jẹ ọmọ borí owó ilé aláyẹ̀ yóò gbúdọ̀ dàrú torí tí aláyẹ̀ bá dàrú ó dọ̀wú ẹ̀ ó dọ̀ ayé ọ̀tá ẹ̀ máa bàjẹ́ ni gbọ́ ọmọ tàbí tí gbogbo pàlàpàlà yìí ṣé o bá lọ́wọ́ bàbá ẹ̀rí nígbà tí ò kì í ṣọmọ àlè kí ni wàá dé jẹ́ pé àwọn èrò ńlá ńlá tó máa ka ọ̀tá ẹ̀ láyà ló ń gbé kí ló dé wọ́n mọ ẹ ìyàwó mi ó yá dìde dìde dìde dìde wọ́n mọ ó yá yí yí fún yìfù bá ń sùn lọ sórí ẹrù kàǹkà tó fẹ́ kó kà tẹ́ẹ̀ láyà yẹn bá a fi kà lórí ó yẹ bá gbére lórí gbére lórí gbére lórí má bọ̀ wá jókòó ọmọ dáadáa pẹ̀lẹ́. bẹ́ẹ̀ sí o ní pé mo fẹ́ sẹ́kítírì mi gbogbo wa tó wo yìí ò dáa. ṣé ìwà tí wọn náà wù ṣó make sense no I ask you ṣé o mú ọpọlọ dání o gba sìgá mi o gbọ́ tí mi bí gbogbo kan mímu mi náà. bobi jẹ́ kí n sọ fún ẹ way back in America I used to drink and smoke o dẹ̀ ti rí mi báyìí bí mo ṣe rí nìyẹn o máa gbà kámú ni àìgbàkámú ò lè ní sinmi nílé yìí torí èmi náà ò ní sinmi látijọ́ tí mi ti mu sìgá àtọ̀ mi mu do you get me. ọmọbìnrin ṣètò ìsìgá àpótí mo ṣe ń frame àwọn ọ̀rọ̀ tó tó bẹ́ẹ̀. hello bọ̀bọ̀ give me back my cigarette and my vodka thank you. this morning gan mo ṣe sọ pé weekend ni ó yẹ kí n yọjú sílé. àwọn agbọ́n mi sí báwo ló ṣe wá òkè. wọ́n òkè jàre. ṣe ṣe wọ́n òkè. omi ni ẹ wò ẹ wò ẹ má bínú sí mi ṣẹ́gbọ́n mo rú ẹ̀fọ́ kan lọ́wọ́. Hmm? tí bá rò tán màá bá yín specially for you ṣẹgbọn specially for you baby are you good. ṣe ṣọ́ọ̀pọ̀ ìtọ́jú ẹ̀gbọ́n mi because wọ́n ṣe rù yìí kò yé mi o. àná òun ló choose láti go slim o òun ló sọ pé òun ò so òun diet. pẹ̀lú bó ṣe gbẹ̀yìn náà. ẹ <laughs> máa ń jẹun dáadáa máa ń jẹ fún mi like ó láìkè fún yẹn gan. <laughs> mo ń bọ̀ ẹ jẹ́ sáré wo ẹ̀fọ́ tí mo oui, la pousse. Je te laisse. Je te laisse. Ah, o ti fẹ́ pa ló bó ṣe wà. Ìra mi ti gbé nǹkan tó jù. Mo ga o. Ẹ Alfa. Ó ti máa ma bọ̀ lọ́nà báyìí sí. Jẹ́ kí sáré lọ. Kò sí wàhálà ní tètè lọ. Má bọ̀ dáhùn. Sísítì ọkọ mi dà. wọ́n sáré lọ receive calls. ṣe wá ìmàdúró irọ́ ló pa ọ́ kò lọ receive call kankan obìnrin ló lọ pé ń ta ọ́. mo business call ni wọ́n receive. títí tí yín ṣe pé mi ni mo fẹ́ ṣé bàbá olóòlẹ̀ ń jẹ́ ó máa ń parọ́ fún yín ni ṣé ní bó ṣe wà yẹn obìnrin mẹ́wàá ọ̀tọ̀ lójúmọ́ o. inú mi business call ni o. irọ́ ló ń pa bó ṣe máa ń ṣe ló pa òun bò ṣe tẹ bá ti ń lọ lé màá bá yín páàkì ẹ̀fọ́ sínú bó ẹ̀fọ́ tí mo sì ń máa láìkì. onírúurú ẹ̀fọ́ tá máa ń sè lamẹ́ríkà ni òye ẹ̀rù ń bọ̀. wo wo To bá ti délé To bá ti dé kó bá láti bí pé mi mo lóyún tó wà nù ẹ̀ ni o má gbọ̀n sórí tó bá ń ranjú tó bá ń fẹ́ fún fẹ́ẹ̀kì ni gbogbo ẹ̀ má gbọ̀n fún rárá o kó sábà láti bí pé mi mo lóyún tó wà nù ẹ̀ ni àní mo fẹ́ kọ́ mọ̀ ikú òdu mi sẹ́ẹ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀. Bobby. Ẹ káàsán o. Ẹ wọlé. Ẹ káàsán. Ẹ káàsán. Tálẹ̀ bèrè. Ee, eh, o, ṣé mo ní kó wá mi báyìí? se eh, mo pè é bí ni? Ẹ jọ, ṣé mo bèrè ẹjọ́ lọ́wọ́ yín? Kí ló kí ló dà lẹ́nu yín tẹ̀ ń mo bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ni? O lè jẹ́ kí ẹni tí mo ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kó mi lóhùn. Thank you, sorry táyì wọ́n béèrè náà. nínú ilé bàbá ọmọ mi ni mo wà kò dẹ̀ sẹ́ni tó lè lé mi bí báyìí. ìyàwó mi ò sùúrù sùúrù lẹ máa ní. sùúrù bíi ti bàbá olóde olè ìpínlẹ̀ mi ṣé iná mọ̀ pa ẹ̀. rárá èmi ò mọ nǹkan pa ẹ̀ bí nǹkan ṣe rí oyún ló wọn ẹ̀ mọ̀ pé sùúrù náà la máa ná. ìyá kan ẹ rí nà. rárá omi ò mọ pa ẹ̀ o. sùúrù sùúrù. o ti yé mi èmi náà ní sùúrù nu box mi wọ́n bọ̀. ah àṣì àtọ̀ tí a ti bàjẹ́ ó ti gbà wọ́ọ̀dù sórí bó ṣe gbà olùkẹ́rù ẹ̀ sí nǹkan tó lè ṣe olùkẹ́rù ẹ̀ yìí. tó bá tún tún ilé ayé ẹ wá ò ní dé ọ̀dọ̀ mi mọ́. àlá ni. àlá. bẹ́ẹ̀ ni ma. ṣé kọ́gùn kọ́gùn kọ́gùn ni ṣé kò ti kọ́gùn síbi kan sí ẹ ìjọ kìíní àná tó mú ọmọ yẹn yan lọ́mọ wá síbí tó ní borí owó fún ọmọ yẹn lóyún mo ní ìwọ yẹ jẹ́ ká mọ̀ bá a ṣe máa gba oyún ká mọ̀ bá a ṣe máa tọ́jú ọmọ yìí ẹ ń ṣe ló ń sọ ẹ kò wọ́ standard mi ẹ kò wọ́ standard nínú ilé àdùfẹ́ láàrin èmi àti ẹ ṣáwa náà kàwé tó báyìí gbà tí ọlọ́run fi máa dá wa lóhùn ni ṣé gbígbà tó ọlọ́run dá wa lóhùn tó lábẹ̀rẹ̀ sí ní kàwé sí kí ni wo wá rò pé a lè ṣe irú ẹ̀ fún irú ọmọ yẹn náà kó lè kó lè wọ́ standard ọmọ wa nísìn báyìí ọmọdé tí ẹ ti peku ó ti dájẹ́ ó ti pẹ́yẹ ó ti dájẹ́ ó wá pààrọ̀ gidigba ń sìn ó ti wá gbé wá báwọ̀ yẹ kẹjọ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kẹjọ máa jẹ́ kí ni tèmi tẹ wá ń pè Si? alábí má ṣe báyìí fún mi jù ó gbọ́ nǹkan tí borí sọ ni kó mo máa lálàá ó mo máa jọkẹ́ ọ̀rẹ́ mi ọmọ àjọkẹ́ tó wà lamẹ́ríkà ọ̀rẹ́ mi tajọ dàgbà tajọ lọ sí primary school hmm. ṣé bóun lọmọ tó náà ń lé lójú oorun èmi àtàjọkẹ́ àdẹ̀tijọ́ sọ wípé àkó sí nǹkan tó dáa tó tọmọ tiẹ̀ àtọmọ mi tó bá fẹ́ra wọn òun láti jọ wò ó kájọ ṣe gbogbo ẹ̀ ṣé mo sọ fún ẹ pé o máa fẹ́ níbọ̀dì lamẹ́ríkà. ní kí sọ ọkọ fún mi náà tó fi wá di pé ọmọ mi ń sùn ó lálà wọ́n lera wọn lójú oorun wọ́n tẹ̀ tí wá lera wọn ó tún gbàgbọ́ èmi ò fẹ́ o ìfẹ́ ọkọ máa pọmọ fún mi o ọlọ́run tí mi sí tó fẹ́ fìyà jẹ mí tó fẹ́ farapamọ́ jẹ mí níyà ló tún àṣírí fọmọ mi o. Thank you mọ́tà ìjì fún ilé yìí inú ọ̀rọ̀ bá ní ilé yẹn lẹ tó fẹ́ mú lérò lélẹ́ jì jọ inú lè má bá mi yanjú ọ̀rọ̀ jì jọ. Listen, kí ni nǹkan tẹ́ fẹ́ kí n ṣe? Kí ni nǹkan tí mo fẹ́? mi lọ sí ilé ẹ̀kẹ́ ìtọ́mọ́nisìn wá bá mi lọ yanjú ẹ̀ pẹ̀lú wọn pé àmáìd ah, àmáìd ah, àfúnra wa túṣẹ̀ ọ̀ àkọ́kọ́ tí ẹ̀ bá wa gbé àtọ́yún o àtẹni tó lóyún o kò mú wa jù kò. ẹ ẹ mọ tẹ ọ tèmi bá decide láti ṣe nǹkan tí wọ́n ní kémi ṣe then mo rò pé tó yẹ kí mi dá ṣe ni kí ni ìwọ ń jókòó ṣe tí a lè jọ kúkú jọ lọ pé ókè o ọmọ wa ló ní ká wá ọmọ wa tá a ní kó wá wo gọ̀bì lọ́jọ́ sí o tó ní kílè gọbigọbi o àti wá padà wá o in conjunction. ìwà obìnrin o ṣé àwọn tí adúgbò wò tí mo sọ sí ọmọ ẹ̀rọ jọ ọmọ mi ò tètè rí mi bàbá tó ń fà mí ti ó pọ̀ jù. fèyí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ náà ẹ sórí àtòrí ìkànṣe kan lọ́lọ́run ọba bẹ́ẹ̀ni olódẹ̀mọ bó ṣe ń ṣiṣẹ́ owó ẹ̀ tí àbá ń tó ṣẹlẹ̀ ń jọ́sí tí ò bá ṣẹlẹ̀ ó possible kí ètò ojú yẹn lọ ṣẹlẹ̀ ìjọ kìíní àná tí àǹtí àbí mọ́mí ẹ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní faraya lóòótọ́ àlè bá wọn wípé wọ́n faraya. bẹ́ẹ̀ni abiyamọ ni ọ̀rọ̀ ọmọ ni. ẹ àrò ọmọ ló ta wọn. bẹ́ẹ̀ ẹ ẹ má wàá wo ìyá ọkọ ẹ náà bí èèyàn burúkú o kò dẹ̀ má wo ọkọ ẹ náà pé bóyá kì í ṣe èèyàn. n tá à ń sọ lọ́jọ́ ẹ ni wípé bóyá pé kẹ́ ẹ padà lọ tá a bá dẹ̀ gbé sọ́tún tá a gbé sósì á dẹ̀ ránṣẹ́ pé yíyá jẹ́ kẹ́ ẹ mọ̀ bá ṣe máa take responsibility lórí ìwọ àti oyún tó wà nínú ẹ pípè tá a wá pè ẹ́ ń sìn ni pé ẹ̀ka kọ́kọ́ yanjú láàrin ara wa tá a bá ti wá yanjú ẹ̀ àwa padà lọ yanjú sí. Si àwọn èèyàn tọ̀dọ̀ tiẹ̀ láti ṣe gbogbo ètò ètò bá yẹ ká ṣe ṣùgbọ́n ìjókòó tó jókòó iná ó ti jìnnà jù sọ́kò sáré bèbè àti yọkọ ẹ ṣe jọ súnmọ́ra wa ó yá dìde kó lọ bọ́kọ ẹ dìde kó lọ bọ́kọ ẹ. ẹ ẹ nínú àwọn òun náà ó jẹ oúnjẹ ṣe ọmọ dáadáa ọmọ dáadáa jókòó dìde kó jókòó dìde kó jókòó. ilé ìyàwó mi. mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an sá àti mọ́mí ẹ̀yin náà ẹ ṣe máa ẹ kó àtúnṣe lágbára ọlọ́run iṣu máa jiná fún yín jẹ mà. àmín àmín àmín. àmọ́ hmm, nǹkan tẹ́ni kì í ṣe yẹn kò ní lè possible mọ́ mà. Ah, ah. hmm, inú ló ṣe ń bí i. Ah, rárá o mi ò bínú ọlọ́run dẹ̀ rí pé mi ò bínú. inú ló ṣe ń bí i. nǹkan tẹ̀ ń rò pé ó pa ẹ̀mí àtọmọ́borí owó pọ̀ kò sí bẹ́ẹ̀ mọ́. ṣe é báyìí. owó ìṣẹ̀lẹ̀ ojú ẹ̀. àwọn obìnrin owó ni pé kémi máa lọ sùn lábẹ́ bíríjì ah. àbí kí n lọ sínú mọ́tò ah. ó tì mí jáde kúrò nínú ilé wọn. can you just imagine ó ní kí wọn tó fine báyìí kó máa lọ sùn under bridge imagine. Ah, wo anyway fi borí ọgórí ọ̀rẹ́ bá kalẹ̀ lẹ̀ anything tó bá fẹ́ sìn sọ fún mi ó ti wà ní ilé ọ̀dọ̀ mi bíbá ó ti wà òkè nìyẹn nǹkan tó bá fẹ́ sọ fún mi sìn báyìí and kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu sọ fún mi tell me. ibi ò pa mi ẹ ṣe. wọ́n sọ pé ibi ò pa ẹ ṣọlá kí n bá pa inú ẹ á o kí ṣe. o tún máa ti pa ẹ gan mo wà á tẹ́tẹ́ wo mi ẹ̀ gbé sórí bẹ́ẹ̀. èmi mi. ẹsẹ̀ Kọ́lá. Ẹ guy. Kí ló ṣẹlẹ̀ ní? Kò sí ọ̀bọ̀. Nelson Nelson dey happen. Kí ló ṣẹlẹ̀ bí báyìí? Ah, kí ló jọ lójú ìwọ? Jọ ẹ má sọ fún pé òun rape ọmọ yìí. So ọmọ ọmọ yìí ni mo ń gbọ́ ní sàlẹ̀ àtàkùn. Ẹ́ẹ̀ so òun gbọ́ Sunday tí mo sáré tu sí lónìí kùkùkù. Ọwọ́ yóò wà at least. Ìyàwó rẹ̀ tẹ̀gbà tí ẹ mọ̀ pé ń lóyún fọ́rẹ́. Wà jẹ́ kí jẹ́ kó yẹ kò kí ń ṣe ìyàwó ọ̀rẹ́ mi aṣọmú ọ̀rẹ́ mi ló ń jẹ́ aṣọmú ọ̀rẹ́ mi bó ṣe wà. aṣọmú aṣọmú jọ ṣé ìwọ ló sọ láṣọmú. wo sori jẹ́ oyún tó wà nù ẹ̀ ọ̀rẹ́ wa ò gbà á ó ti yẹ a lọ flush ẹ̀ náà so tó bá yẹ pẹ̀lú ilé ìfowópamọ́ ṣe sí náà a lọ flush pẹ̀lú ìdàlú tí wọ́n náà fẹ́ ṣe tiwọn náà ṣe ti tiẹ̀ ṣọgbọ́n ṣọgbọ́n. kọ́lá olórí burúkú ni ẹ tí yóò bá rí ẹ tí yóò bá sá kó má pè é lẹ́yìn ọmọ ẹ̀rùn oko lásán ni ẹ ó bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ah god irú àwọn èèyàn wo lélẹ̀ wọ lọ́hùn. tó bá fẹ́ ṣe ìtẹ̀ kó ṣe ìtẹ̀ kó má dọ̀bọ̀ sí mi. ṣọgbọ́n ṣọgbọ́n olórí burúkú ni ẹ ṣọgbọ́n ṣọgbọ́n ni ẹ jọ ṣé ti. olórí burúkú ni ẹ. ṣọgbọ́n ṣọgbọ́n. owó yóò ṣe é ṣá. Kọ́lá ah, ti bà ayé mi jẹ́. Ah, ah. Ta ló bà ayé ẹ̀ jẹ́? ọmọbìnrin o ta ló lórí burúkú ọmọbìnrin owó kí ló dé tó gbàgbé gbogbo ìlérí tó ṣe fún mi kí ni mo ṣe fún ẹ tó fi fi mí ṣẹ̀sín láàrin àwọn èèyàn ìwọ ló sọ mí dobìnrin kò sí ìlérí tó ṣe fún mi tán mo wá lóyún tán ṣòro tí mo ṣe tì mí jáde lẹ́nu olóyún toyúntoyún ó tì mí bọ́ta olóòmọ mi rí ó ní kí n máa lọ sábẹ́ bridge àbí kí n máa lọ sínú mọ́tò. dáàdì mọ́mi ẹ ṣe mo appreciate yín àmọ́ ọkàn mi ò sí bẹ́ẹ̀ mọ́ mi ò lè fọmọ borí ọwọ́ mọ́ late. Bàbá mi.